kábíyèsí elédùnmarè ọba akọ́dáyé ọba ṣẹ̀dá ọ̀run ọba tọ́lágbára lérí ohun gbogbo ògbèjà kẹrù òbò níjà onítùlọ́jọ́ ajé o inú oṣù kẹjọ ọdún two thousand and twenty three elédùnmarè àdúpẹ́ o ìwòyí ìjẹjọ náà ládágbére pé bẹ́lẹ̀ mi ọ̀bá gbà á tọmọ aráyé ọ̀bá ṣe tánàdí àtẹ̀mí àti ẹ látúnjọ pàdé ní àkókò kan náà lórí ètò kan náà ní wákàtí kan náà ní gbogbo ìṣẹ́jú kan náà tá a ti ń pàdé ìyá wa alájà kúdúrà tí omi aládùn ìyá gbogbo fún gbogbo àgbáyé yàtá abí nípa ṣe omi tọ́jẹ́ pé dídí ọjọ́ méje lòjò fi ń rọ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ tí kálukú wà ń ṣe àhín pé irú kí ló léyìí ìyàtọ̀ jẹ́ pé nígbà tó tún dàgbà tó omi ló fi ń ṣèwòsàn adúpẹ́ Elédùmarè o ọba tó dà ìyá wa sí tó sì ń lo ìyá wa fún sáà táwa yìí òrìṣà òkè akọ́pẹ́ fún ọ torí pé bí onírúurú ẹ̀dá bá ń sunkún débẹ̀ yóò sì máa rẹ́rìn jáde ẹni wọ́n pẹ̀gẹ́ ẹ̀ débẹ̀ ẹ̀jẹ̀ rẹ̀ yọ padà di ayẹyẹ ìbí ti rẹ́ni tọ́jẹ́ pé ayé sọ pé kò lè bímọ wọn ti fàpá àdìdí lójú ara gbà tó dé ọ̀dọ̀ alájà kúdà tí omi alájò ó ń fi ọpẹ́ fún elédùnmarè ni èmi ti rọ́mọ ológo táyé ní kò lè rí ògo rẹ̀ lò ìgbà tó dé ọ̀dọ̀ alájà kúdà tí omi alájò ó padà rógo rẹ̀ rò náà ni èmi sì ti rẹ́ni tó wà nílùú òyìnbó tó ń ṣiṣẹ́ bí erin tó ń jẹ̀jẹ̀ ìlérè ìgbà tó pe àlẹ́ àjàkúdà àti omi alájò wọ́n gbé ìgbésẹ̀ sọ̀rọ̀ ìgbésí ayé rẹ̀ nítumọ̀ náà ni òun là fi ń kí àlẹ́ àjàkúdà àti omi gbogbo fún gbogbo àgbáyé pé ìyá káàbọ̀ sójú mú ètò tá a pè ní ìgbà wáṣẹ̀ àti àṣà adùn àṣà tọ́jẹ́ pé ẹ̀dá ló ń láìkẹ́ ni wọ́n sì máa ṣíà ẹ o. ẹ sì máa láìkẹ̀ ẹ rí i pé ètò ju ètò lọ wọn làbí sọ pé ìgbà wáṣẹ̀ àwa la lé téńté tí gbogbo onírúurú ẹgbẹ́ wa yòókù ń wò wá lókè Elédùmarè ló ṣe wá bẹ́ẹ̀ ẹ máa kọpí wa ní lágbára lọ́wọ́ Elédùmarè Alhaja Kudirat Omi Alajo akínyín káàbọ̀ fún tojúmọ́ tòní wọn lẹ́nu oníkàn òun là ti gbọ́ pọ̀ òun yẹ wúre sínú ayé wò ní lọ́jọ́ ajé kábàlérajé fi jẹun. ẹ ṣeun atọ́kùn ẹ kú ojúmọ́ o ojúmọ́ re ojúmọ́ owó ojúmọ́ ọlá ojúmọ́ ṣe lóore ni ó mọ̀ wá lónìí o. àṣé Èdùmàrè. ẹ mo dúpẹ́ ají akí gbogbo ọkùnrin akí obìnrin àgbáyé akí ẹ̀yin ọmọdé akí ẹ̀yin àgbàlagbà akí gbogbo àwọn adé orí adé akí gbogbo yín lónìí àṣèbà forí adé àṣèbà fẹ́jìgbà ìlẹ̀kẹ̀ àṣèbà fún gbogbo ẹ̀yin olóyè lóyè àṣèbà fún gbogbo ẹ̀yin tí bọ́jú òní tọ́ sí ẹ̀yin ìyá mi àgbàlagbà ìyá mi òṣòrùngà àṣèbà fún yín o a ṣèbà fún gbogbo ẹgbẹ́ ayé ẹgbẹ́ ọ̀run a ṣèbà olúwo a ṣèbà apènà a ṣèfẹ̀yìn àfa àgbáyé tí ọlọ́run gbà fún gbogbo wẹ̀yìn wòlíì àgbáyé tí ọlọ́run gbà fún a ṣèbà gbogbo yìí o ìbà tá a ṣe lónìí ìbà náà àṣẹ o. àṣẹ Èdùmàrè ojúmọ́ owó ojúmọ́ ọlá ojúmọ́ ìṣelóore ni ó jẹ́ fún wa. àṣẹ Èdùmàrè látòní lọ gbogbo aláàrí bá ti ṣe. àṣẹ Èdùmàrè àwọn ọ̀nà gbégbà. àṣẹ Èdùmàrè gbogbo ayé òní lù fún ajé. àṣẹ Èdùmàrè tútù báyìí náà rọ kí tútù báyìí náà rọ bàbà ilé olúwẹrí òní gbóná o ilé wo ní gbóná mọ́ wa àṣẹ Èdùmàrè ilé wo ní gbóná mọ́ wa àṣẹ Èdùmàrè ìjọ ìjọ ayò ó bá yóò fún wa àṣẹ Èdùmàrè ewé yóò nílù fún wa dé àṣẹ Èdùmàrè èyí tí wọ́n lọ́jọ́ ajé ajé òkúkúlù sọ ní sọ bòjì àfilé wa ṣe bùgbé àṣẹ Èdùmàrè àfilé wa ṣe bùgbé àṣẹ Èdùmàrè alájẹ lọ́wọ́ ni àní bá wọn ní lọ́rùn àṣẹ Èdùmàrè ẹni tó lájẹ lọ́rùn ló jẹ gbèsè wọn lójú báyìí nígbà yìí lọ́wọ́ orí àtẹ́lẹsẹ̀ nígbà yìí lọ́wọ́ ọ̀nà aṣọ funfun báyìí nígbà yìí lára òkú wọn lòpọ̀ ẹkùn yìí ní àyè ẹkùn yìí ní gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lénìí ọmọ ara yóò mọ̀ fún rere bí ìfún ìyá ara yóò ní já sọnù gbogbo ẹ̀yin tẹ́ bá ń dé ẹ̀ mọ̀ gba yìí níbẹ̀ lápò yìí lọ gbogbo yín pátápátá ẹ̀ ní wọ́wọ́ tì owó tì tán lápò wọ̀yọ̀wọ̀ owó ní tán lápò yín o gbogbo pátápátá àríkàjẹ́ ṣe àríkòwó ṣe lápò ní lọ àárín náà àárín lò gbogbo ibikíbi tó nǹkan mọ̀ wà kẹ́ ẹ ti ń gbọ́ wa lénìí gbogbo yín pátápátá ẹ̀rí bá ti ṣe ẹ̀rọ́nà gbégbá ẹ̀rí rí o ọdún tá à ń ṣe yìí ayọ̀ ni ó jẹ́ fún yín ọdún àwọn alálẹ̀ tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ alálẹ̀ náà ó gbé gbogbo yín pátápátá ẹ̀ńlalẹ̀ ó gbé yín pátápátá ilẹ̀ pẹ̀pẹ̀ ó gbé yín pátápátá gbogbo bí tẹ̀ ti gbọ́ mi ẹ ní sílẹ̀tẹ̀ ilẹ̀ ò ní bínú sí yín ilẹ̀ ò ní yọ̀ ní o látò ní lọ gbogbo yín pátápátá ẹ gbórí ilẹ̀ gbó ẹ gbórí ilẹ̀ tọ́ torí pé àṣẹ alálẹ̀ là tá a fi sọdún ọdún ìṣẹ̀ṣe àṣẹ àwọn alálẹ̀ àṣẹ àwọn òǹtẹ̀lẹ̀ àṣẹ àwọn tó tẹ̀lẹ̀ àṣẹ àwọn tó fi wá síbẹ̀ àṣẹ wọn là ń múṣẹ ẹ tó bá wá rí bẹ́ẹ̀ wọ́n lẹ́bọ jíjẹ báyìí kì í nu gún hmm. gbogbo ìta bá ṣe báyìí kò ní wọn wá gbogbo àwọn tó ń tú tó jùbà fún alálẹ̀ tí wọ́n sọdún ìṣẹ̀ṣe lágbàáyé kò ní wọn yí o tó lẹ́bọ jíjẹ báyìí kì í nu gún tó kò ló bá ti jùbà ilẹ̀ ilẹ̀ máa ń lanú fún ni òǹlalẹ̀ ó gbè yín alálẹ̀ ó gbè yín gbogbo àwọn àwọn bàbá bàbá wa gbogbo tí wọ́n fi dálẹ̀ yorùbá yóò mọ̀ gbè yín látẹ̀lí lọ àmọ́ rí ṣe ni àbọ̀ àtọ̀ lórí ilẹ̀ àní gbórí ilẹ̀ kú àní gbórí ilẹ̀ síbàjẹ́ ilẹ̀ wa ní yọ̀ wá látẹ̀lí lọ ẹnu wọ́n mọ̀ tọrọ ni gbogbo àdáwọlé wa lórí ilẹ̀ yóò mọ̀ já sí eré alálẹ̀ náà ó mọ̀ tẹ̀lé wa lẹ́yìn ọ̀nàlẹ̀ náà ó mọ̀ kún wa àwọn tó tẹlẹ̀ náà tó tẹ̀dó tó ní tó tẹ yorùbá wọ́n kí ìwọ ká máa jẹ́ lórí ilẹ̀ àìní jẹ́bù ní tọ́ sí wa ọlọ́gbọ́n tí ń jẹ́ ìṣẹ̀ṣẹ̀ ò parẹ́ ẹ̀ àmọ́ orí bẹ́ẹ̀ ni òòrùn ó ti rí bẹ́ẹ̀ ó lè ti alájà kúndà àti omi alájò ẹ ọdún àná o wọ́n ti ẹ̀ pé ìgboro òlu adúlá wáyé lèmi náà wà nípínlẹ̀ ọ̀yọ́ ọmọ ọlọ́jẹ̀ ni mí oníṣẹ̀ṣe sì ni bàbá tó bí mi lọ́mọ ẹnu mi gbà lórí afẹ́fẹ́ ìṣẹ̀ṣe làgbà <laughs>

fún sáà tá a wà yìí wọ́n ní ẹni bá dalẹ̀ yóò bálẹ̀ lọ ni abíbẹ̀ kọ́ ni aláàjà ẹni pé lọ́jọ́ jẹjọ́ abéèrè pé kí ni wọ́n ń pè lájẹ́ ibi tí wọ́n ti kọ́kọ́ wọlé lórí ètò fótò nínú kí ni wọ́n ń pè lájẹ́ báwo lajẹ́ ṣe bá ní dúró ọ̀nà wo lajẹ́ ṣe sọnù nínú ayé ẹ̀dá bájẹ́ bá wá sọnù ó di béèrè kẹta o ọ̀nà wo là gbà tá a fi pàdé padà mà. ẹ ṣeun atọ́kùn àdúrà wo gbà ajé jẹ́ kò ṣe má ní nínú ayé ènìyàn bí ajé bá ti kúrò láyé ẹ̀dá kò sí ọ̀rọ̀ mọ́ ẹni tájé bá ń bá gbé lọ́wọ́ òun ló máa òun ló lẹ́nu rẹ̀ máa tọrọ̀ láwùjọ ẹni tó bá ní ajé lọ́wọ́ òun ló máa rà ìdílé pa ẹni tó bá ní ajé lọ́wọ́ òun lọ̀rọ̀ rẹ̀ máa múlẹ̀ nídìílé òun náà máa dọ̀rọ̀ dúró dè ọwọ́ á nítorí pé àbúrò rẹ̀ ó ní ajé lọ́wọ́ ọwọ́ á ní wọ́n dọ̀rọ̀ dúró dè ìwọ ẹ̀gbọ́n wa ń sọ pé ó ṣe ṣèbí ọba tó dá Elédùà rí ẹ nílẹ̀ kó tó gbé fún àbúrò rẹ̀ hmm. ajé tẹ́ ń rí ẹni tí Olódùmarè bá fẹ́ ẹni tó rí bá sà lélẹ́dùà wọn fún ní ajé hmm. ẹni tó bá ti wá ní ajé náà lọ́dọ̀ ó ní nǹkan ó ní nǹkan kò ṣeé má ní lọ́wọ́ nítorí wípé ajẹ́jẹ́ ajẹ́jẹ́ nǹkan tó ṣe pé kò ṣeé má ní lórúkọ tí mo mọ̀ palẹ̀ fún ajé ajẹ́jẹ́ nǹkan tó ṣe wípé bẹ́ẹ̀ dá ò bá ní tó bá sọ̀rọ̀ láwùjọ wọn ò ní kí ló ń wí tó bá lóun fẹ́ pàṣẹ nídìílé wa ní kó jẹ́ káàbúrò rẹ̀ torí ajé lọ́wọ́ kó dé hmm. ajé ló ń sọ èrò ẹ̀yìn dára wájú ajé ló mú nìyàn pẹkọrọ sàn ńlá ní sàn láàrin ajé mímú ní pẹkọrọ tẹ́ ẹ bá ti rẹ mọ jẹ ń gba bí kán má bàa rí ni ó ti jẹ gbèsè sílẹ̀ gbogbo èyí tẹ́ ń wò mí tẹ́ ń gbọ́ mi lórí ẹ ní fi gbèsè lólé ayé yìí ayé òkúkú lùsọ ní sọ̀bù jáfilé yìí ṣe gbogbo ayé ẹ̀dẹ̀dẹ̀ yìí ṣe gbogbo ẹ̀ bá wọn lájé lọ́wọ́ ni ẹ̀ ní mi lọ́rùn o wọn kò ní lọ ajé ara ìwọ tó ti wá lájé lọ́wọ́ tó o ní lára ajé ara rẹ ò ní sọnù. àṣẹ ìdúrà rẹ ọ̀rọ̀ tí wàá sọ tá gbajé sọnù lára rẹ ò ní bá wọn sọ. àṣẹ ìdúrà rẹ èyí tí wàá rìn tá mú ajé ara rẹ tá sọnù ò ní bá wọn rìn. àṣẹ ìdúrà rẹ ẹni tí wàá bá ṣe kápajé rẹmọ ẹ lára ìṣẹ̀dá ò ní jẹ́ kó o bá ṣe. àṣẹ ìdúrà rẹ gbogbo ibi tó ti gbọ́ mi lẹ́nu gbogbo kùdìẹ̀kudẹ tó bá wà nú ayé rẹ èyí tí ò jẹ́ kó o bẹ́gbẹ́ pé tí ò jẹ́ kó o bọ́gbà pé tó ń dẹ̀ láàmú tájé fi ń sá fún ẹ tó ń dẹ̀ láàmú tó fi ń pe ajé tájé òfin dẹ̀ lóhùn ìṣẹ̀dá abẹ́ ẹ̀ka kó ń bẹ̀ lónìí alálẹ̀ abẹ́ ẹgbẹ́ kó ń bẹ̀ lónìí ẹ̀ ọlọ́wọ́ ọdún ìṣẹ̀ṣe tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀ abẹ́ ẹ̀ka gbogbo kùdìẹ̀kudì ayé rẹ̀ aka kó ń bẹ̀ lónìí bẹ́ẹ̀ ni ó rí nǹkan tí wọ́n pè ní ajé nìyẹn ajé ni kò ṣe má ní kí ènìyàn bá ní tẹ́ni èèyàn ò fi ní tọ́rọ̀ ajé jẹ́ nǹkan téèyàn ò bá ní téèyàn ò ní mọ tó kàn téèyàn bá lágbé kò ní lè raṣọ tó kéré sọ́rùn hmm. téèyàn bá lágbé lọ́wọ́ oúnjẹ àárọ̀ rẹ̀ ò ní bá tọ̀ sán mu téèyàn bá lágbé lọ́wọ́ yóò máa béèrè pé kí lòun fẹ́ jẹ sùn nǹkan tó rí nírú ẹni bẹ́ẹ̀ ó máa jẹ kò ní jẹ nǹkan tó wù ú ajé nímú ní jẹ oúnjẹ tó wúyàn ajé náà tó bá sá lọ nímú ní jẹ nǹkan téèyàn rí hmm. ẹ rí pé kò ṣe mọ̀ ní lórúkọ tá lè fún ajé bẹ́ẹ̀ ni mà ajé jẹ́ kò ṣe mọ̀ ní nínú ayé ẹ̀dá òrìṣà ajé bá ti kúrò lára ènìyàn ẹni náà ò ní dẹ́gbẹ́ pé mọ́ ẹni náà ò ní bọ́gbà pé ẹni náà wà ọmọ wò pé irú ayé wo lòun lò ajé ló sá lọ lára rẹ̀ lẹ́yìn tálàáfíà bá ti wà nínú ayé ẹ̀dá láyé ajé ló kàn. ẹ ẹ alájà kúndà àti omi alájù ìkẹwọn lèèyàn ẹ ṣe tó fi jẹ́ pé ajé fi ń kúrò lára ẹ̀dá. ẹ ṣeun atọ́kùn gbogbo àwọn nǹkan tá a lè ṣe tó lè kájé lọ́pọ̀. ẹ ṣáwó mà. ẹ ṣeun látara ìrìn ẹsẹ̀ látara ìmọ̀wọ̀n ara ẹni ajé ń lọ látara ogun ìdílé ajé lọ torí ogun ìdílé tó bá ní kó mọ̀ náà lọ látara abẹ náà làwọn àgbàlagbà ó ti ṣiṣẹ́ tó ajé gbà tọ́ bá ti dí ọ̀nà àgbàríṣe rẹ̀ ó ti parí wọ́n ti mú ọ hmm. ẹni tán bá ti bá bá blọọkù ọ̀nà rẹ ọ̀nà tó ti ń tó ti mu bá ti bá blọọkù tó ti kan ọkọ rẹ̀ wọ́n kó ajé lè tibẹ̀ sá fún hmm. wọ́n lè tibẹ̀ dán ẹ́ tí wọ́n á gbajé kúrò lára rẹ̀ ìjẹ́ hmm. ìwọ tó ń gbọ́ mi lénìí tó ẹni tí wàá sọ̀rọ̀ sí káká gbé kúrò lára rẹ̀ ò ní bárin o ò ní sí ọ̀rọ̀ sọ ẹni ò ní kó bọ́ látòjú oorun wọn kájé lọ hmm. látòjú àlá wọn gbajé láti bí ìrìn ẹsẹ̀ ṣẹ́ wọn gbajé láti bí ìfàyàlú àyà èyí ló yára jù ká pè ní ìbálòpọ̀ pẹ̀lú ọkùnrin sí obìnrin ajé ti bẹ̀ ń lọ torí pé ẹlòmíì ọkùnrin mi ò tiẹ̀ mọ̀ ẹ̀rí àánú àwọn ọkùnrin ní àmọ́ ṣe ní atọ́kùn. lọ́nà wọn mà wọn ní mọ igi téèyàn gùn wọn ò ní sọ gígùn. ńgbà lójú inú gbogbo ọ̀pẹ kọ́ ló nígbà ń gùn. ìyá àlójú inú. bẹ́ẹ̀ ọdún inú yóò wá ní fọ́ọ̀rọ̀. àṣẹ Èdùmàrè ṣẹ̀dá ni a máa kó yín lọ. àṣẹ Èdùmàrè. gbogbo ibi tí igi tẹ́ gùn tí ó gbàgbé lọ lára yín ẹ̀ ní bá wọn gùn. àṣẹ Èdùmàrè. ẹni tẹ́ bá ṣe tí ó kájí ara yín lọ ẹ̀ bá ṣe. àṣẹ Èdùmàrè. ọjọ́ tẹ́ mọ̀ tí ó gbàgbé pò ìfàyàkín àyà ajé ń sá lọ téèyàn ò bá mọ irú ẹni tó yẹ kó ń fàyà lù tó bá promise ẹ kó wá gba iṣẹ́ ten billion tó bá fi àyà lu lu wrong person tí ò yẹ kó fàyà lù ó dá mi lójú wá pè é wá sọ fún ẹ pé kò sọ̀rọ̀ mọ́ torí pé kí ni tó bá débẹ̀ gan wọ́n lè mọ̀ wẹ́ bí pé wọ́n mẹ́rin hmm. torí pé ẹni tó bá ṣe ó ti kó ajé kò lára rẹ̀ hmm. ìdí nìyẹn gbogbo àwa tá a wà láyé a gbúdọ̀ mọ sọ́gidì a gbúdọ̀ mọ sọ́yìn ó wà lára obìnrin náà obìnrin ní òtí ẹ̀ mọ́bi kan láì dé kò mẹ́ni tá àì bá ṣe pọ̀ obìnrin ní ìbò ṣe ní ajé tó tí elédùn àfẹ́ yára gbàdúrà rẹ̀ tó ibi ìfàyàlú àyà ọkọ̀ kan òkú kan bọ́ọ̀dù ibẹ̀ ló ti ṣàgbákò ayé ara rẹ̀ ibẹ̀ ni wọ́n ti gbajé ara rẹ̀ lọ. gbogbo àwa tá a wà nílé ayé a gbúdọ̀ kíyèsí ara àkíyèsí gan ló ní ilé ayé gangan a gbúdọ̀ mọ kíyèsí ra wa ibi àìkíyèsí ara èèyàn lẹ́lòmíì ti ń sọ ajé ara rẹ̀ nù gbogbo ohun tọ́lọ́run ọba mi dá dáadáa ló dá wa ó sì dá wa pé ṣùgbọ́n látara àìkíyèsára òun la fi ń sọ nǹkan nù lẹ́lòmíì fi ń sọ ògbónu mọ́rẹ̀ lọ́wọ́. ẹ alájàgé pépèpé nítorí pé béèrè pọ̀ tí wọ́n béèrè lónìí hmm. àbí ọba fún wákàtí mẹ́wàá máa sọ lọ ni ṣùgbọ́n bá ṣe ṣeré alájàbájẹ́ bá wá kúrò pẹ̀lú àpẹẹrẹ tẹ kàyé ọ̀nà wo la fi gbé ajé padà. ẹ ṣeun atọ́kùn ọ̀nà tá a lè fi pe ajé padà gan-an ló mú wa jòkó níbí lẹ́nu. ìwọ mi ò wá rí kọ́ńtrátì yẹn gbà mọ́ owó ò wọlé mọ́ bó ṣe yẹ kó wọlé ó ti mọ̀ pàdé ara rẹ̀ ti di ó ti di jálajàla ajé ò sí lára rẹ̀ mọ́ wọ́n ti gbẹ wọ́n ti tákù ajé ara rẹ̀ wọ́n ti fọ̀nà kan tàbí ìmí wọ́n ti fi gbajé ìwọ tí irú eléyìí bá ṣẹlẹ̀ sí pé alájà Kudirat omi alájù á ṣe àyẹ̀wò tó tọ́ á bilẹ̀ léèrè á ṣe àyẹ̀wò tó tọ́ àti tó yẹ fún ọ ǹjẹ́ kí ló fà á tí ìrìn àjò ayé rẹ̀ fi di tádìtàbí kí ló fà á tó fi dẹ́gbẹ́ pé mọ́ kí ló fà á tó fi ríṣẹ́ ìgbà mọ́ kí ló fà tá ti bọ́ ìdílé ẹ̀ fi dìṣòro kódà ẹlòmíì ò rẹ́nu ara rẹ̀ nìkan bọ́ mọ́ ó ti di pé ìyàwó ló ń bọ́ ìbọ tí wọlé wa ń ṣẹlẹ̀ sí ó wá yẹ kó o pe alájà Kudirat omi alájù tó o bá ti pè wá á ṣe àyẹ̀wò tó tọ́ fún ọ àtẹ̀yẹ tó yẹ àmọ́bi tí agbégbà sọnù lára rẹ̀ àmọ́bi tó ti lù bàìbàì ibi tó ti kọlu tí ò yẹ kó kọlu ibi tó ti tẹ nǹkan tí ò yẹ kó tẹ ibi tó ti tọwọ́ bọ̀gà ò tájé fi lọ alájà Kudirat omi alájù yóò ṣe àlàyé rẹ̀ fún ọ lẹ́kùnrẹ́rẹ́ àádẹbẹ sí nǹkan tó tọ́ àti tó yẹ pẹ̀lú àṣẹ Ọlọ́run ajé ò padà dé. ọ̀dà àkóríta tá a dé alájà Kudirat omi alájù kí n tó béèrè béèrè tí wọ́n béèrè ẹ bá mi yọ̀ǹda nẹ́mbà yín lórí àtẹ́gùn fún gbogbo àwọn èèyàn tí ń wò wá lójú móhùnmáwòrán lórí ètò tá a pè nígbà wáṣẹ. ẹ ṣeun atọ́kùn mo wà ìlú ìlọba wà ná ìlú Ìlọrin ni mo fi ṣe bùgbé o ìlú Ìlọrin ni mo wà ní Kwara State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 ègún wo ní ìjàkọ́ bí ọmọ ọ̀nà wo làkọ́bí ọmọ fi lè kúrò lọ́wọ́ ogun kí ni ìgbésẹ̀ tí àkọ́bí ọmọ gbọ́dọ̀ ṣe a ní kí ni ọ̀fọ̀ bí wọ́n bá bímọ tẹ́ kí ni olùbí ní í ṣe nú ayé ẹ̀dá kẹ̀ǹkẹ̀ tí wọ́n fi wé ọmọ kí ló ní í ṣe nú ayé ẹ̀dá àti ọwọ́ tó gbé ọmọ jáde nínú ẹ̀jẹ̀ irú ọwọ́ tó gbé e jáde ó ní í ṣe pẹ̀lú ìṣẹ̀mí ayé ẹ̀dá lókè ìpẹ̀ kí ìyẹn bá lè làmìlaka ṣùgbọ́n àkọ́kọ́ ṣe báyìí náà kí ni wọ́n ń pè ní ìṣẹ̀ṣe. ṣé wọn atọ́kùn ìṣẹ̀ṣe làgbà. ìṣẹ̀ṣe wọ́n pè ní ìṣẹ̀ṣe ẹ̀sìn wọn atọ́kùn ṣẹ́rí nǹkan tí wọ́n pè ní ìṣẹ̀ṣe ìyá ẹni tó bíyàn ìṣẹ̀ṣe ẹni ni bàbá tó bíyàn ìṣẹ̀ṣe ẹni ni. Hmm. tó gbogbo nǹkan tí ìwọ oyin tó bá ti jẹ́ wípé òpilẹ̀ṣẹ̀ ènìyàn ìpìlẹ̀ tá a fi pilẹ̀ èèyàn ni wọ́n pè ní ìṣẹ̀ṣe n tó ṣẹ̀ wá ṣe ibi tá a ti ṣẹ̀ tá a fi ṣe because tẹ́ ẹ bá wò ó bàbá tó ìyá tó bìyàn wá sáyé o ìṣẹ̀ṣe ìbẹ̀lẹ̀ ọmọ yẹn ti ṣẹ̀ wá tó ti ń ṣe tó ń ṣe nílé ayé ìṣẹ̀ṣe nìyẹn o ìṣẹ̀ṣe làwọn tó tẹ̀ wá àwọn ò lálẹ̀ àwọn tó lálẹ̀ àwọn tó tẹ̀ dúdó àwọn tó kọ́kọ́ tẹ̀ dúdó àwọn ní ìṣẹ̀ṣe mm-hmm. àwọn gẹ́gẹ́ wọ́n pè ní ìṣẹ̀ṣe nìyẹn gbogbo ẹni tó bá ti gbá ìṣẹ̀ṣe mú tó bá ti ń ṣe ìṣẹ̀ṣe kò gbàgbé ẹni tó tẹ ilẹ̀ ni hmm. gbogbo ọmọ tó bá ti ń ka òbí ẹ̀ kún kò gbàgbé ìṣẹ̀ṣe ẹni tẹ́ ẹ bá wá wo ẹni tó bá gbàgbé ìṣẹ̀ṣe atọ́kùn hmm, tẹ́ ẹ bá wá wò wọ́n ọ̀rọ̀ wọn ò ní gún láwùjọ àwọn ẹgbẹ́ rẹ̀ tó kù hmm. ìyá tó bíyàn sáyé ìṣẹ̀ṣe ẹni ìṣẹ̀dá rẹ tó ń gbé kiri ìṣẹ̀ṣe rẹ ni ibi tó o ti wá gangan ìpilẹ̀ṣẹ̀ rẹ ìṣẹ̀ṣe rẹ ni hmm. torí náà gbogbo ẹni tí ò bá ti tẹ̀lé nǹkan wọ̀nyí tó bá ó dàbí odò tó gbàgbé orísun yóò gbẹ ni tí yóò padà gbẹ. ẹ alájà kúdà tó ní ah. alájọ àfi kó mi lórí ìṣẹ̀ṣe ká tó bọ́ sẹ́rù eré ètò tí eré ìbéèrè tí mo béèrè ẹ rí i pé láyé àwọn baba ńlá baba wa hmm. ọmọ òun èyí jáde kọ́ má padà wálé mọ́ hmm. ìgbà àwọn ọ̀gbàgbé ìṣẹ̀ṣe ẹ ní gbọ́ pọ́mọ agboolé kẹ́nù ṣùgbọ́n gbogbo àwọn òkẹta wa dànù ní orílẹ̀-èdè nàìjíríà lónìí wọn ló fi dàbí pé eku òkè bí eku wọn ẹyẹ òkè bí ẹyẹ ọmọ ènìyàn oṣù fún ọmọ ènìyàn. ṣé wàá tọ́kùn gẹ́gẹ́ bí ìbéèrè tẹ béèrè tá a fi sọ pé ìṣẹ̀ṣe ni àgbà ìṣẹ̀ṣe lọ̀gá ìdí tó fi jẹ́ bẹ́ẹ̀ ni wípé láyé ìgbà ìwáṣẹ̀ nígbà àwọn bàbá wa hmm. tí wọ́n bá sọ wípé ọmọ kan nù wọn à rí ọmọ ẹ̀ mọ́ gbogbo àwọn tó bá ń gbọ́ mi nílé lénìí wọ́n á mọ̀ nǹkan tí mò ń sọ ìpẹ́ kò sí irọ́ nínú ọ̀rọ̀ mi alájù ọmọ wọn ò ní nù wọn ò rí hmm wọ́n ò fi láyé ìgbà náà tí wọ́n bá di pé wọ́n fẹ́ gba nǹkan lọ́wọ́ lágbájá tí wọ́n bá ti fi àròkò fún àròkò ni wọ́n pa lọ́bẹ̀ tí wọ́n fi rí ọmọ hmm. àròkò ni wọ́n fi rán èèyàn lọ báyìí báyìí báyìí o à ń wá báyìí báyìí báyìí báyìí rí báyìí o wọ́n sì rí nítorí pé nígbà ìwáṣẹ̀ òtítọ́ wà ní ìgbà ìwáṣẹ̀ tẹ́ ẹ bá ń ta ọsàn ẹ bá ti kó kalẹ̀ tẹ́ ẹ bá ti fi dèdè iye tẹ́ ń ta síbẹ̀ ẹni tí ó bá rà á yóò fowó síbẹ̀ mo rántí àwọn ìlú kan mo forúkọ bò wọ́n láti rí ayé lẹ́la ni wọ́n lò títí dọ̀la àbọ̀ ọjà ẹni tán bá bí dáa kó wọ oko wọn kó lọ mú nǹkan yóò wù kú ni. ẹ ẹ alájà ẹjẹ tó fìkan kún ọ fún yín. bẹ́ẹ̀ni wọn lè bá jà tó gbé mọ́tò. bẹ́ẹ̀ni kódà kó gbé ọgọ́rùn. bẹ́ẹ̀ni nílùú tiwa nílùú adó àwárí wọn wàá pè èmi náà gbójú bá o. bẹ́ẹ̀ni wọn wàá pè yàṣẹgó yàṣẹgó ẹfọ tó bá lọ. Ah. olú arábàǹbí ọkọ ya yóò sì gbé ẹni náà nalẹ̀ yóò wàá gbé wọn gbé yóò gbé léńgbàyà. ẹ ṣeun ọmọ bíbí ìsàpàrùbà ni mí èmi náà pè ní sàpàrúbọ ọmọ ẹlẹ́kàn ní sàpàrúbọ ọmọ àfòbí ẹyẹ kò sí ẹni tí wọ́n bí dá tí èèyàn bá wọ ìlú ìsàpà yóò mọ̀ pé òun wọ ìlú bẹ́ẹ̀ ni mo sọ fún yín wọ́n yìí tẹ̀lé kùsàkùsà ní ìlú ìsàpà bẹ́ẹ̀ ni mo sọ fún yín níbi tí wọ́n ti bí wa torí gbogbo tó jẹ́ ìṣẹ̀ṣe yìí àwa ń ṣe égún à ń borò níbẹ̀ gbogbo òrìṣà wa pé bẹ́ẹ̀ ni ìlú báwo kò wá sí òkùnkùn kan tó wọbẹ̀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 torí kò sí bẹ́ẹ̀ ṣe lè wà nídìílé tẹ̀ ní lákọ̀ọ́bí ọmọ ẹ ṣí àìtò yìí kẹ jẹ́ káwọn èèyàn gbádùn rẹ̀ kẹ fi lé gbọ́ kó lè wí fún koko káàdán gbọ́ kó lè sọ fún bẹ̀ kẹ lè mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ibo ni nǹkan ti ń wá wá tí àkọ́bí ọmọ bá mẹ́hẹ wọn ò múra dáadáa àwọn èrò ẹ̀yìn wọn kàn náà lè tètè survive. ẹ alájà kúndà àti omi alájọ adébí tó lòògùn ti ń ṣá báwo lóògùn ṣe é jà kọ́ bí ọmọ kí láǹfà tó fi pé gbogbo ogun àkọ́bí ọmọ ní ọ̀kọ̀ọ̀kan kó wálé ayé ọ̀nà wo làkọ́bí ọmọ wà á gbà tógun náà fi kó lára rẹ̀ àtẹ̀gùn. ẹ ṣeun ogun tó bá ń ja ìyá nílé rẹ̀ wá èyí tó bá ń ja bàbá látọ̀dọ̀ rẹ̀ wá àkọ́bí ní òforí rù. torí tí wọ́n bá ti kọ́kọ́ bí i ṣe rí ọmọ tá a bí ní òòjọ́ tó padà níjọ́ kẹta tó ègún mọ níwọ̀n lórí ẹni tó bá tó ń bọ̀ lẹ́yìn. èyí tó tẹ̀lé yẹn kì í ṣe àkọ́bí o. kì í ṣàkọ́bí. òun kọ́ àkọ́bí ti rù lọ ogun tiẹ̀ ò ní tó tèyí tó kọ́kọ́ rú lọ ìwọ tó bá bímọ bẹ́ẹ̀ tó bá lọ tó ọpẹ́ náà ni kò dá fẹ́lẹ́dùà ọba mi ò fẹ́ kọ̀ sí wàhálà jìnnà ni torí ewu tó wà lórí àkọ́bí ọmọ pọ̀ Elédùmarè ọba alápàjùkà ṣe rí òun ni mo ṣe mm. máa ń sọ pé ẹ̀yin ọkùnrin àwọn ọkùnrin láyé yìí àwọn ọkùnrin nílé ayé yìí mm. kí wọ́n máa múra gidigidi torí pé kí ni ṣe rí àwọn obìnrin náà tá a ń fẹ́ wọn àwa náà níṣẹ́ ṣe nínú ayé àwọn ọkùnrin nítorí pé tó o bá ti fẹ́ ọkùnrin ogun tó bá ń jà nílé ìyá èyí tó jà nílé bàbá ìwọ tó jẹ́ obìnrin torí ọlọ́dúà fún àwọn obìnrin lágbára hmm. elédùà ó fún àwọn obìnrin lágbára púpọ̀ ọba tó dá wa sì gbà fún wa ó sì yà wá sọ́tọ̀ ó gbà fún wa púpọ̀ ó sà wá lẹ́sà ìwọ tó bá wá ní ọkọ ogun tó bá wá ń jà láti ilé ìyá tó ń bá bọ̀ nítorí pé ó jẹ́ ìkànkan bóyá torí pé ó jàkọ̀ bí ọmọ àbí nítorí wípé ó jẹ́ nìkan tí ò ní ọlá tàbí ọlọ́run sàlẹ́sà gẹ́gẹ́ bíi pé ògo ìdílé ni òwò afẹ́ ọ ìwọ ìyàwó rẹ̀ àfikọ́ ọkùn kọ́ ọkùn lọmọ hmm. náà ó sì tètè mórí bọ́ wọ́n hmm. á kun mọ́kùnrinkùn ìyà nǹkan rántí pé ìwọ ló bímọ hmm. nǹkan rántí wípé ogun tó ń jábọ̀ yìí o àfi kó bọ́ nínú ogun náà tó bá ti bọ́ ìwọ yóò kù kù ọ̀rọ̀ rẹ̀ ò sí lọ́wọ́ ìyá mọ́ ọ̀rọ̀ rẹ̀ ò sí lọ́wọ́ bàbá mọ́ ìwọ tó bí ìwọ tó fẹ́ níyàwó òun ló kọ́kọ́ kúkú ìgbà táyì méjèèjì bá fẹ́ra yín tán ló tó kan ọmọ hmm. òun lọ ọmọ tó ṣẹ̀ṣẹ̀ dé ẹ̀yin lẹ kọ́kọ́ mọra yín kọmọ tó dé ẹ̀yin lẹ kọ́kọ́ ẹ̀yin lẹ kọ́kọ́ jagun yẹn inú kan ọkàn kan rẹ tó bá fi kún ni ó fi bọ́ nínú ogun torí pé ọkùnrin tẹ́ rí àwọn òbí wọn náà mọ retí ògo wọn bí wọn náà ṣe mọ retí ògo ọmọ rẹ̀ Hmm. nígbà tó bá yẹ kó dé ìgbà tó bá yẹ kó gun ọmọ rẹ dé tóbìnrin kan bá dédé dìde ogun tó wá fojú ọmọ rẹ gbolẹ̀ sọmọ pé inú ìwọ náà ní dùn sí. bẹ́ẹ̀ni. ìwọ náà tó bá wá ní ọkọ káwọn obìnrin ká lọ ṣèrántí nǹkan bá ṣe pẹ̀lú ọkọ wa ló ṣe pẹ̀lú ọmọ wa o. Hmm. ìyẹn ni pé bí àlọ́ bá lọ àbọ̀ ń bọ̀ tá a lọ sí náà kàmà. ìyẹn kì í ṣe èpè hmm. tó bá ní ọkọ tó bá sáré kó nílọsíwájú àsìkò ìgbà tọmọ tìẹ náà bá dé dèdè irú obìnrin tó jẹ́ fọ́kọ rẹ̀ ni ó bá pàdé. kábíyèsí o. òun náà wàá máa sáré bí ọmọ tiẹ̀ náà ṣe ní lọ síwájú ìjẹ́ bí ìyá ọkọ rẹ̀ náà ṣe tètè jèrè ọmọ rẹ̀ bẹ́ẹ̀ náà ni ìwọ náà ṣe tètè jèrè ọmọ rẹ̀ ṣùgbọ́n tó bá kó fìtínà bá tó kó wàhálà bá tó jẹ́ ìfàsẹ́yìn fún tó nítorí pé yóò fẹ́ yàwó mi tó bá dáa fún un ṣèrántí pé ìwọ náà fi kọ́ ni torí pé ogun tó ń ja ọkùnrin ó pọ̀ ìgbà tó bá ti bí wọn ogun ti dé kí lọ bí ọkùnrin ó ti mọ̀ pé ogun tí òní ó yàtọ̀ sí tobìnrin ó lè wá jẹ́ pé ìdílé yẹn ó lè jẹ́ òní kan ó lè jẹ́ pé ilé olórogún ló ti wá pàtàkì ó tẹ̀ wá lè jẹ́ òní kan ní òjò ọmọkùnrin fún bàbá yẹn tó sì níyàwó míì wọ́n wàá máa ba kó ogun irú ogun tó bá wá ìjà yẹn ìwọ tó jẹ́yàwó tó fẹ́ ìwọ ló lè yára tètè yá gbà sílẹ̀ ìwọ ló tètè ló lè tètè tún ọ̀rọ̀ ayé rẹ̀ ṣe ìwọ ló lè ràgàbó hmm. ìwọ ló lè mọ odi yíká tí wọ́n wà dé tí wọ́n ní kíni a ní ọkọ mi mi ò lè fọkọ mi lẹ̀ mi ò lè gbà ká yé mu mi ò lè gbà ká dojú ẹ̀ délẹ̀ mi ò lè gbà ká ba yé ẹ̀jẹ̀ torí pé ọkọ mi ni ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀ tó bí ọmọkùnrin bá tún wá bọ́ yóò tún wá lọ bọ́ sọ́wọ́ obìnrin ìkà wọ́n wàá ríbi parí iṣẹ́ wọn hmm. ọmọkùnrin ó wàá ṣe ṣe ṣe kò ní jèrè kankan bí ó ṣe ṣe gbàdìgbàdì nìyẹn tó fi bọ́ sọ́wọ́ Ọlọ́run hmm. ǹjẹ́ irú bẹ́ẹ̀ ṣó dáa hmm. so ogun tó máa ń gba àkọ́bí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ sọ nípa àkọ́bí ogun tó máa ja àkọ́bí pọ̀ ogun ìdílé pé ọmọ tó bá ti di pé wọ́n ṣèyàwó wọn lọ tó bá ti di pé wọ́n wá bímọ kí ló bí ọkùnrin ni ọmọ yẹn ti kọ́kọ́ fèsì ogun. Hmm. wọ́n tún wá rí ìràwọ̀ rẹ̀ wọ́n tún wá rí wípé ìràwọ̀ yóò tètè tán nígbà tó fi ọmọ ọdún mẹ́tàdínlógún yóò bẹ̀rẹ̀ sí ní dá ẹ̀ẹ́rì ọmọ ọdún mẹ́tàdínlógún mi àti ìgbà yẹn ló ti bẹ̀rẹ̀ sí ní sun oorun sùkísùn àtìgbà àtìgbà náà ni ó ti gbà náà ni ó ti bẹ̀ sí tọwọ́ bọ ògo ọdún mẹ́tàdínlógún ní nǹkan ṣe nínú ayé àwọn ọkùnrin. ọdún mẹ́tàdínlógún ọdún mẹ́ta ọdún ní ogún ó nìkan ṣe nínú ayé àwọn ọmọkùnrin. ẹ seventeen years old seventeen years of age ẹlòmíì wọn á ní ogún òun bàjá wọn lọ́kàn déédéé ṣe wọn ọ̀wọ́ èjì ẹ̀ ó rí pé táìmù tí mo sọ yìí ni ni yóò bẹ̀rẹ̀ sáyé ọmọ hmm. torí pé tẹ́ báwo tó bá lọ sí kọ́lẹ́ẹ̀jì tó parí àsìkò ìgbà tí ó ṣègbésẹ̀ pé òun ọdún mẹ́sìn nìyẹn tọ́lárì ti bẹ̀rẹ̀ sínú wọnú bẹ́ẹ̀sì ó ti bẹ̀rẹ̀ ìgbésí ayé kan. lẹ́ni tí ìwé bá yá. láti ibẹ̀ ni wọ́n ti rí tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ṣe gbadigbadi kódà bí òwò yunifásitì tó wá ti bá ọdún mẹ́tàdínlógún hmm. ẹ lọ wò wò ogun dé láti bẹ̀ gbogbo tí ò fèsì rí ẹ lọ béèrè gbogbo ìwà tó ń gbọ́ mi tó ń wò mí lénìí tó ń gbọ́ mi tó ń wò mí lénìí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 yóò kó lójú agbo náà ni alájà kó àtúnú alájò torí àkókò tá a wà àkókò tí ń kó wa ń papá mọ́ra díẹ̀ díẹ̀ díẹ̀ alájà a lè kà á tán ṣùgbọ́n gbogbo yìí bá wá ń jà kọ́ bí ọmọ kí náà ni àbáyọ mà. ẹ ṣeun àtọkùn gbogbo èyí tẹ ní àkọ́bí ọmọ tí kùdìẹ̀ wà ní ayé rẹ̀ tó ṣe ṣe ṣe tí ò rójútù tó ṣe ṣe tó fẹ́ dẹ̀dàkudà mọ́ yín lọ́wọ́ tó fẹ́ yẹ ìyàkẹyà ẹ pé alájà Kudirat omi alájù Hmm. ẹ pè mí sí zero eight zero. zero eight zero. six two. six two. six two. six two. four seven. four seven. four nine. four nine. zero eight zero. zero eight zero. sixty two. sixty two. sixty two. sixty two. forty seven. forty seven. forty nine. forty nine. nọ́mbà mi alájà. alájà ni wọ́n máa ṣíà rẹ̀ kí wọ́n ṣe máa láìpẹ́. ìwọ́n tó ń gbọ́ mi tó ń wò mí lẹ́nu ẹ ṣíà ètò yìí ẹ ṣíà rẹ̀ kékulé kó gbọ́ kó wí fún tó kó káàdì ó gbọ́ kó rò fóun bẹ̀ gbogbo ilé ìta ń sọ yìí kò gbúdọ̀ sọnù ẹ jẹ́ káwọn èèyàn kọ̀ọ̀kan náà gbọ́ àwọn ẹlòmíín náà rì sí kòríta yìí ẹlòmíín ọmọ rẹ̀ náà wà ń bẹ̀ ẹlòmíín ọ̀rọ̀ ayé ọmọ rẹ̀ ò tiẹ̀ lójútu ẹlòmíín ti ṣe ṣeṣe lórí ọmọ kò nítumọ̀ ṣé ìwọ tó ti ń ṣe wàhálà bọ̀ látijọ́ tó ti pẹ́ tó ti ṣe márèjì bíi forty years tákọ̀bí rẹ̀ ń lọ sí twenty five ṣé kò yẹ kó lẹ́tọ̀ọ́ kó jẹ́ pé ọmọ náà ó ti ń rí àpẹẹrẹ pé wàá gbádùn lára ọmọ náà ṣùgbọ́n tó wàá rí àpẹẹrẹ níbẹ̀ ogun ni o hmm. tètè múra mọ́ o Hmm. má sùn lórí ọmọ rẹ kọ́rọ̀ alẹ́ rẹ kó ba lè nítumọ̀. yìí hmm. má sùn nu ọ̀dà alájà kúrò àti omi alájò ìkórìíta tá a dé ẹja kọ́kọ́ dáwọ́ èèyàn márùn-ún lóhùn ẹ̀ sí mẹ́fà lẹ́yìn náà ká wá padà sí kí ni wọ́n ń pè ní kẹ̀ǹkẹ̀ tá a fi wẹ ọmọ kí ló ní bá ṣe pẹ̀lú ayé ọmọ eh, ẹ̀jẹ̀ tó jáde látara ìyá tó bí ọmọ àtọmọ kí ló ní bá ṣe pọ̀ pẹ̀lú ọmọ ọwọ́ tó gbé ọmọ jáde àtẹni ọwọ́ kí ni ọwọ́ náà ṣe nu ayé ẹ̀dẹ́ ènìyàn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 alájà ẹ bẹ̀rẹ̀ lórúkọ àwọn tọ́lá lónìí ayé. ẹ kú ojúmọ́ o ẹ ti wọlé o àdúrà yín ó gba ọkàn yín ó balẹ̀ o ẹ káàárọ̀ o ẹ ṣeun kí lorúkọ yín kí lorúkọ yín ẹ ṣé mo dúpẹ́ Adéfisáyọ̀ Ọmọdúpẹ́ àti ìlú wo. ìlú wo lẹ wà. mo wà ní ìlú òmàrán. òmàrán lẹ wà. tọ wọn ní kẹ fọ wọn ní kẹ fọ ọkàn lẹ kẹ fi kàn yà bẹyẹn o. ṣe ti gbọ́. ẹ ra bò bàbá ṣe ń gbọ́ mi. wọ́n ní kò sákòjọ o. wọ́n ní kẹ múra wọ́n ní kò wá ń ṣiṣẹ́ bí erin ẹ̀ ń jẹ̀jẹ̀ lírí iṣẹ́ ń gò lọ déédéé mọ́. wọ́n ní Ṣàngó tiẹ̀ wá lọ dédé mọ́ wọ́n lẹ̀ ń káàkiri ẹ̀ ń sáká lórí pé ìrìn àjò lọ dédé. Ẹ̀ wọ́n ní kẹ́ ẹ pẹ̀lẹ́ àdúrà yín ó gbà bàbá yín kọ́ bàbá tó bí yín kọ́ dádì yín kọ́ tọ̀ ó dáa ẹ̀wòsàn àwọn náà wá ń bọ nílé bàbá yín èégún ségún náà ń bọ nílé bàbá yín ni. eégún ilé bàbá yín wọ́n ní ká ẹ bọ eégún ilé bàbá yín eégún ilé bàbá yín ẹ lọ bọ kó má má jẹ́ ìfàsẹ́yìn fún yín ẹ bọ eégún ilé bàbá yín. ṣe gbọ́ torí pé ẹ ń ṣe àwọn oògùn kan ṣùgbọ́n kò jẹ́ rárá. ẹ fẹ́ ẹ bá fẹ́ kẹ́ ẹ máa ṣoògùn yín kó jẹ́ ẹ lọ bọ eégún ilé bàbá yín. ṣe ń pé mi ò mọ̀ rírí mi ì sì rí yín rí ẹbọ eégún lé bàbá yín bí bẹ́ẹ̀ kọ́ inú àlákàlà lẹ́ẹ̀mọ ńlá tí ò ní jẹ́ tẹ̀tẹ̀tẹ̀ lákòjọ torí àlá burúkú lẹ̀ ńlá ṣe gbọ́ eégún lé bàbá yín ló fà á o ẹ lọ bẹ eégún lé bàbá ẹ má sọ pé ẹ ti dìgbàgbọ́ o ẹ má sọ pé ẹ ti ya mùsùlùmí pẹ̀ níbo eégún lé bàbá yín o tẹ́ ẹ bá fẹ́ rọ́wọ́ mú tẹ́ ẹ fẹ́ mọ ṣiṣẹ́ bí ẹni tẹ́ mọ jẹ̀jẹ̀ lírí ẹ lọ bẹ eégún lé bàbá yín sọ̀rọ̀ pé mi ní ẹgbẹ́ wúrẹ́ wá mi sì ní ká fún mi lówó ẹ lọ bẹ́gùn lé bàbá yìí tẹ́ bá bọ́ bó bá ṣe rí kẹ́ pè mí nígbà míì lórí ètò bẹ́ẹ̀ bá bọ́ bọ́rọ̀ yìí bá ṣe rí kẹ́ pè mí hmm. kò jẹ́ bó ṣe jẹ́. ẹ kú ojúmọ́ ẹ ti wọlé o ẹ ti wọlé o kí lorúkọ yín. ẹ Lukuman ọmọ Falsat ìlú wo lẹ ti ń sọ̀rọ̀ èkó lẹ wà jíríjírí láàrin ẹnì kan èrí jìkùjìkù bàbá wọn ní kẹ́ má má bínú. ẹ dàpọ̀ ẹ lò fóònù fóònù yín díẹ̀ kẹ́ gbọ́ kẹ́ bá lè gbọ́ ya dáadáa. ẹ lò fóònù yín yẹn ẹ lò rẹ̀ díẹ̀ ẹ lò fóònù yín yẹn díẹ̀ ṣẹ́ gbọ́. ẹ wọ́n ní kẹ́ má má bínú o kí bínú mọ̀ dá ore nù ṣẹ́ gbọ́ torí ẹ máa ń ṣe bí à ń bínú lẹ́kọ̀ọ̀kan díẹ̀ àbí mo parọ́ mọ́ yín pé ẹ̀ ń bínú wọ́n ní kí ìbínú mọ̀ dá orenù fún yín torí pé ṣáà ń gbọ́ mi ìbínú ò fẹ́ wáyé ìbínú kò fẹ́ yọ ayé báyìí wọ́n ní ká má bínú o ẹ sì wo ọ̀rọ̀ dá sí ẹ wò jà parí ṣe ti gbọ́ wọ́n ní ká ẹ ṣètùtù fáwọn àgbàlagbà kọ́mọ̀mọ́ ti bí ìbínú mú yín ṣe gbọ́ kọ́mọ̀ ti bí ìbínú dọ̀rọ̀ yín nù kọ́mọ̀ ti bí ìbínú dá orenù fún yín kí ni yín náà máa rí níbi tó ti yẹ kẹ́ẹ̀rọ rẹ ṣé ẹ ti gbọ́ ẹ pè mí padà lẹ́yìn ètò èèyàn á sọ bẹ́ẹ̀ ṣe rìn lórí ẹ̀ fún mi ẹ kú ojúmọ́ o ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ o ẹ ló kí lorúkọ yín òun oh, kí lorúkọ yín kí lorúkọ yín. Saidi kí ni. Lẹ́yàdí Ramon láti Èkó. Kí wá lórúkọ ìyá? Kí lórúkọ ìyá yín? Lẹ́yàdí Ramon láti Èkó. Orúkọ ìyá yẹn ní òfóònù ìmọ̀ mú fóònù yín díẹ̀. Aulat. Aula. A ti ń dá a ń dá yín bẹ́ẹ̀ mọ́ gbọ́ o. Ẹ lò fóònù yín. O ti yé mo ti gbọ́ ẹ mọ́ gbọ́rọ̀ yín. Bàbá mo ní ká ẹ múra ká ẹ lè lákòójọ. bàbá wọn ní òsákòjọ. ṣé ẹ ti gbọ́. ẹ já gbé pẹ̀lú mi àwọn èèyàn pọ̀ jù báyẹn lọ. wọ́n lè ṣiṣẹ́ bí eré ẹ̀ ń jẹ̀jẹ̀ ìlírí wọ́n nìkan ò kójọ fún yín wọ́n lè wá ṣàròyé bàbá ẹ̀ ṣe ṣọ́ra fóbìnrin gbogbo ibi tọ́rọ̀ yín ti ń wá sẹ́yìn látara obìnrin ni o àdúrà yín gbà ẹ pè mí lẹ́yìn ètò. ẹ ti wọlé o kí lorúkọ yín kí lorúkọ yín ẹ kú ojúmọ́ kí lorúkọ yín. ẹ sọ orúkọ yín ẹ ti wọlé. ẹ já gbẹ̀pẹ̀ ẹlòmíì zero eight zero sixty two sixty two forty seven forty nine. ẹ kú ojúmọ́ ẹ ti wọlé o kí lorúkọ yín. kí lorúkọ yín kí lorúkọ ìyá adéwálé ọmọ kíni adéwálé ọmọ kíni. ẹja gbèpè ẹlòmíì alájà. ọmọ. adéwálé ọmọ amúdàt nẹ́tíwọ́ọ̀kì ò dá lẹ́nu àdúrà yín ó gbà o àdúrà yín ó gbà sẹ́yìn gbọ́ mi. mo gbọ́ yín wọ́n ní ẹmọ̀ ṣáájú kan láìpẹ́ kọmọjọ lọ méjì ájò kan tí wọ́n ṣe fún yín láìpẹ́ kò kò dàbẹ́ sí pé kó rí ṣẹ́gbọ́ wọ́n ní ká múra dáadáa ká ṣe tutù àgbà kí n tẹ̀ bá ń fọwọ́ kàn kó lè mọ júṣe fún yín torí tẹ bá ṣáájò kì í jẹ́ bàbá tẹ bá ṣoògùn kò jẹ́ àwọn àgbàlagbà ló wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni oore dẹ̀ wà níwájú yín oore tí ìṣòro kékeré oore ìyálàyà oore gidi wà wájú yín ṣẹgbọ́ ẹ pè ní lẹ́yìn ètò ṣẹgbọ́ àdúrà yín ó gbà o. zero eight zero sixty two sixty two forty seven forty nine. ẹ ti wọlé kí lorúkọ yín o. zero eight zero sixty two sixty two forty seven forty nine. kí lorúkọ yín ẹ káàárọ̀ kí lorúkọ yín. ọmọ kí ni abdulateef ọmọ wòsílà àdúrà yín ó gbà o. ẹ máa ṣí ààrẹ ẹ máa láìkẹ dáadáa. bàbá tẹ́lẹ̀ ẹ rí ìdíwọ́ pé kan ò jọra wọn. bóò lògùn ṣe jẹ́ sí yín bàbá. ee aka yọ̀ọ̀sì mọ́lẹ̀ bóò ló jẹ́ sí yín. ee ẹ máa ń bọ́ lẹ́kọ̀ọ̀kan ẹ máa ń bọ ògún lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ òun ni ò jẹ́ kí inú rírun lè pa yín bí bẹ́ẹ̀ kọ́ ọ̀tá yín ò sì àìsàn inú rírun kan hmm. ṣùgbọ́n tá ẹ wá múra o aláboyún tó bá wà tòsí yín ẹ tọ́jú rẹ̀ dáadáa ṣé ẹ ti gbọ́ ẹ ṣe tutù àgbà kẹ́ ẹ bá lè rówó ná ẹ ṣe tutù àgbà torí aláboyún ẹ ṣe tutù àgbà nítorí inú kọ́mọ́fà rẹ̀ ẹnu ṣe yín ṣé ẹ gbọ́ ẹ pè mí lẹ́yìn ètò ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ ṣe gbọ́ ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ pè mí. Hmm. zero eight zero sixty two sixty two forty seven forty nine ẹ já gbà pé kẹsì sí wọlé o ẹ ti wọlé kí lorúkọ yín o. ẹ ọmọ kí ni. ṣáìdì ọmọ mọ̀ṣúra.

ẹ má lọ làjà o ẹ má lọ bí tán bá ti ń pariwo for now ṣe é gbọ́ mi ká má bàa fara gbọgbẹ́ o tọ̀ wọ́n ní ká ẹ lọ ṣètùtù àgbà ká ẹ bá a lè lákòójọ kí ìbínú mọ̀mọ́ dore nù fún yín ká má bàa láàánú yín jà ṣe é gbọ́ ẹ tètè ṣètùtù àgbà yìí o ká má lọ bí ìjà yẹn o ìjà kan bọ̀ ẹ ní rẹrù ẹlẹ́rù. ọ̀rọ̀ ọlọ́rọ̀ ò sí níbi tí ẹ máa wò ìjà dá ṣe ti gbọ́ o tọ̀ ẹ pè mí lẹ́yìn ètò. zero eight zero sixty two sixty two forty seven forty nine ìdálóhùn ṣe o. o. orúkọ yín yín. ọmọ olúfúnkẹ́. ọmọ àdúrà yín ó gbà. tọ́ ẹ ǹlẹ́ bàbá wọ́n mọ̀ ní ẹ̀ ń rí lórí ọ̀nà wọ́n mọ̀ ní di yín lọ́wọ́ oore sì rèé ìdíwọ́ nìyí ṣe ti gbọ́ oore ń bọ̀ wá fún yín àmọ́ wọ́n ń di yín lọ́wọ́ wọn ò jẹ́ kí iṣẹ́ yín lọ déédéé wọ́n ní nǹkan ṣe dáadáa nígbà kan ó kàn déédéé yí nǹkan yẹn ò wá ṣe dáadáa mọ́ ẹ wá rí àwọn ìdíwọ́ kan ṣe rí gbọ́ oore dẹ̀ sì wà níwájú yín báyìí ẹ lọ ṣètùtù àgbà kẹ́ ẹ bá jẹ́ ṣe gbọ́ ẹ ṣètùtù àgbà kẹ́ ẹ bá jẹ́ ṣe ti gbọ́ torí ìṣẹ̀dá tán dá fún yín ìṣẹ̀dá síwájú ni tí ò mọ̀ ṣáájú níbi nǹkan àbí mo parọ́ ṣùgbọ́n ká má dúpẹ́ ẹ̀ wá fẹ́ rá síwájú yẹn ṣe mọ́ ṣe é gbọ́ mi nǹkan yẹn ń ṣe tí ọtí ọ̀ ń lọ tíkọ̀tíkọ̀ kó tó bàjẹ́ tètè pè ní kẹsẹ̀ tuntun àgbà tẹ̀sìbò ajé ló bá tán oore ńlá ńlá àwọn àwọn kan wọ́n sọ̀rọ̀ yín tán fore wá yín ṣùgbọ́n àwọn tó fàdíwọ́ yìí ń kọ́ ogun kọ́ láti ìdílé tẹ̀ ti jáde wọ́n ń yín lọ́wọ́ ẹ̀ wá bí erin ẹ̀ ń jẹ̀jẹ̀ ní rí gbọ́ ọkàn yín ò alájà àti omi pè mọ́ ewu tá a béèrè ká tó máa lọ rèé ni pé lórí àwọn èyí tá a pa tì máa gbé lọ́jọ́ mẹ́jọ àwọn oògùn wo gan lẹ̀ ń mójútó lágbàlá yín àti pẹ̀lú àìsàn wo gan lẹ̀ ń tọ́jú. ẹ ṣeun atọ́kùn àwọn àìsàn kan wà táwọn ayé ò kà kún. ẹ ṣáàwó mà. àìsàn tó sì ń pilé ayé èèyàn tí ń ba ayé èèyàn jẹ ni. ẹ ṣáàwó mà. ṣùgbọ́n tó bá di pé ó bá ń ṣe èèyàn ẹ pe alájà kúdúrà tó ní alájù. irú àìsàn wo mà. ẹ ṣeun atọ́kùn ṣe rí náà yìí. kójú èèyàn máa sún kéèyàn máa rọra. ṣé ẹ rí márùn. lẹ́rùn àjàká òkò. èmi dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run gbogbo ayé ló ń gbé wa báyìí tán sì ń wò wá àbí. bẹ́ẹ̀ ni màá. béèyàn bá parọ́ ààrẹ ni tí ó jáde tó ra káàdì wàsó tí ò ní rọ́ lọ pa mo wá ṣe nǹkan àìsàn yìí lọ́dọ̀ rẹ ṣùgbọ́n kò ṣiṣẹ́ ṣe rí àìsàn inú ara ó jẹ́ nǹkan tó ní alágìtì ẹ̀dídì lọ fún ká tọ́jú ẹ̀yà inú ara àwọn àìsàn kan wà mẹ́rin ló bí gbogbo àìsàn tó wà ní ayé lẹ́nu ló bí gbogbo àìsàn pátá. òun náà pilẹ̀ àwọn àti jẹ̀dí. àwọn náà pilẹ̀ àìsàn ṣùgbọ́n òní dọ́ hospital kan sọ fún ẹ pé jẹ̀dí sí ẹ òní dọ́ hospital kan ní lẹ́rùn sí ẹ wọ́n sọ pé infection wọ́n wàá fún ẹ ní antibiotic ṣé ń gbọ́ mi infection ni wọ́n á pe gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ni àwọn àìsàn méjèèjì ló ń kulẹ̀ gbogbo àrùn nílé ayé. Hmm. ṣé ìwọ tó bá dí tó lọ ra tó ń jẹ àwọn nǹkan kan àwọn bí ẹ̀pà ń jòrò ẹ̀pà jòrò jẹ gbogbo kan tó bá ti jẹ́ sínú àgọ́ ara rẹ sísítẹ̀mù ara ẹlòmíì á dẹ̀ change lẹ́sẹ̀kẹsẹ̀ ṣùgbọ́n kò ní lákìyèsí hmm. àìlákìyèsí lẹlòmíì fi ń rọlù àìsàn tí ìran rẹ̀ ò ní rí àwọn bàbá wa ní ayé ìgbà ìwáṣẹ̀ tó bá ń kọlẹ̀ nínú oko wọn ó sì mọ jẹ́ bẹ́ẹ̀ tó ti korò tó wọ́n mọ jẹ́ torí ọ̀rẹ́ inú hmm. ọ̀tá inú iná lọ̀rẹ́ inú ṣùgbọ́n àwọn òde òní kàkà tá fi jẹ akọ̀gùn yẹn tá fi fàbèrè sẹ́nu tá fi jẹ́ á torí pé kòrò a prefer ká lọ mu kókì. sẹ́yìn ọ̀pù lánàá kan sí nítorí pé sísẹ́mù ara wo ṣe bákan á wà á tún fogun kú ogun ìwọ tó ń jẹ nǹkan wọ̀nyí tó dẹ̀ jẹ́ pé nọ́ọ̀rùn ni ó fà látara nọ́ọ̀rùn náà ti yẹ kánsà ẹni ìwé àkánsà nínú ara tí ẹyẹ lóyìnbó Yorùbá pè ní jẹjẹrẹ látara nọ́ọ̀rùn àpọ̀jù òun lórí ẹlòmíì fi yí ló fi di mèrè látara náà àwọn àpọ̀jù lẹ́lòmíì ò fi ní ojúmọ́ tójú fi fọ́ látara náà àwọn àpọ̀jù lẹ́lòmíì ò gbọ́rọ̀ mọ́ látara náà àwọn àpọ̀jù òun lèèyàn fi ní cancer of the lung tó ń pè ní láti bí ọ̀fun látara náà àwọn àpọ̀jù lèèyàn ti fi ní cancer of the vagina <coughs> látara náà àwọn àpọ̀jù lèèyàn fi ní cancer ọ̀hún ṣùgbọ́n ẹlòmíì ò mọ̀. aka wà tó lè pin ilé ayé yẹn tí ó bà ayé ẹnìyẹn jẹ́ tí ó sọ ẹnìyẹn ara for life ògùn rẹ wà lọdọ alájà kudirat omi alájù. alájà kudirat omi alájù. ìwọ́n gbúrò gbogbo tí mo sọ yìí pé alájà kudirat omi alájù tí n bá wá tọ́jú rẹ̀ bó bá ṣe rí wá sọ lórí ètò ọ̀nìrọ̀lá omi alájù ṣé kí n sọ ẹ̀ṣẹ̀ yín fún mi. ẹ sọ fún mi kí n gbọ́. ẹ nírò kẹ báyìí látijọ́ ilé ẹ̀ wá pariwo ẹ̀ lórí atẹ́gùn. ẹsẹ̀ máa tọ́kùn ọ̀dà kọrin tata dé ẹ̀ bá mi yọ̀ǹda nẹ́mbà tó wọlé ìwòsàn mi lẹ́yìn. nọ́mbà mi ni zero eight zero. zero eight zero. six two. six two. six two. six two. four seven. four seven. four nine. four nine. zero eight zero. zero eight zero. six two. six two. six two. six two. four seven. four seven. four nine. four nine. alájà fún àǹfààní àwọn tó wà nílùú òyìnbó. bẹ́ẹ̀ni wọ́n jẹ́ pé ẹlòmíì ṣiṣẹ́ méje papọ̀ ṣùgbọ́n kò ní àkójọ ẹlòmíì wáwé ìgbélú kò ríwé ìgbélú ẹlòmíì àwọn àgbà tún kọ lẹ́tà sí níbi tọ́wà ọgbọ́n ti wá ní. aláàtakùn tún ṣáàbù lọ́dọ̀ rẹ̀. aláàtakùn tó ń kọ ẹ ó rówó wọ plane. lọ sílùú òyìnbó lọ sílùú òyìnbó ó sì wá bọ níbẹ̀ <laughs> aláàtakùn tó wá kọ ẹ nílùú òyìnbó ó rí owó ó fi wọ plane ó sì láǹdì síbi tó wà láì sọ fún àwọn tó ń fìyàn lọ́bẹ̀ láì rí ẹni bọ̀dọ̀ láì ṣẹ̀ṣẹ̀ ọ̀wá mọ̀ pé nǹkan ju nǹkan lọ Hmm. bó làlá ní nílùú òyìnbó wọ́n ń tọ́jú ilé débi pé wọn ò ju àwa bí wọn dáná àrò débi pa níbẹ̀ làlá àtakùn gbà wá ó fẹ́ mọ́ sí gbóni lẹ́yìn. ìbáwo làwọn àgbà tó ń ṣe ń lọ ọbẹ̀ tí wọ́n tún yà wọ́n rẹ̀. ìbáwo akẹ́kọ̀ọ́ mọ̀ náà nìyẹn lẹ́tà tágbàlagbà ń kọ́ sí yẹn pé a fẹ́ kó bọ̀ o. kò síbi ọlọ tọwọ́ wo òde. ọwọ́ wa débi tó wà náà o. kí ni wọ́n wá lè ṣe alájà. àfẹ́dọ̀rọ̀ rẹ rú o. kí ni wọ́n lè ṣe alájà kí ni wọ́n lè ṣe. ẹni tí wele bá ń ṣẹlẹ̀ sí ọ̀nà tá a bá gbàgbé tí wọ́n fi wá bá ẹ tó ò lè dáhùn àfi tó ọ̀bá sùn hmm. tó ọ̀bá fojú lé oorun ó lágbàlagbà ò lè dọ̀rọ̀ èèyàn rú ìwọ náà kò wá ní dandan kẹtí ìbáṣàdé nàìjíríà ẹ bò ní má no ẹ gbàgbé káfẹ́fẹ́ bá ti ń fẹ́ tó bá ti ń kan gboko lára kò síbi tó wà láyé tá a ṣètùtù fún ẹ tó ò ní dúpẹ́ ọ̀dọ̀ àwọn àgbà náà là á gbà wọlé lọ síbi tó wà tí wọ́n wàá gba orí rẹ̀ wọ́n gbélé ọ lọ́wọ́ èyí tó ń dẹ̀ láàmú tí òjò náà lọ́nà wọ́n sì gbà kúrò wọ́n sì gbé oore tó dáa wọ́n sì gbélé ẹ lọ́wọ́ ọ̀dọ̀ wọn náà làá gbà tí wọ́n fi bẹ̀rẹ̀ ṣe nǹkan tó fẹ́ ṣe nírọ̀rùn. ọ̀dọ̀ alájà kúrò àti omi alájọ ọjọ́ ti lọ ẹ bá mi yọ̀ǹda nẹ́mbà yín lórí atẹ́gùn àti báwọn èèyàn wo ṣe máa fojú kàn yín àti báwọn èèyàn wa tó wà nílùú òyìnbó bí ṣé ó ṣe máa kàn wọ́n la ẹ bá mi ṣàlàyé ẹ̀ka tó máa lọ ẹ wá yọ̀ǹda nẹ́mbà yín ẹ wá bá mi ṣàdúrà fún gbogbo orílẹ̀-èdè àgbáyé ẹ bá mi ṣàdúrà fáwọn tá a jọ ṣèṣẹ̀ṣe lánàá. ẹ ṣeun atọ́kùn gbogbo ẹ̀yin tẹ́ wà lágbàáyé nílùú òyìnbó lọ wà ní ibikíbi tó wù kó wà pẹ̀lú ògbó ọlọ́run wà á rí bá ti ṣe wà lọ́nà gbé. àṣedùmarè ilé ìgbélú lọ́hún wá ní tọ́ọ̀rí gbà pẹ̀lú ògbó ọlọ́run omi rèé àrèmọ́sùn gbogbo àwọn tí ìwé ẹ̀ wà lọ́wọ́ wọn ò ní rojú oorun. àṣẹ Èdùmàrè àṣẹ Èdùmàrè wọn rí ìwé ìgbèlú rẹ bí àṣẹ Èdùmàrè bẹ́ẹ̀ ló rí bẹ́ẹ̀ ló máa rí lẹ́yìn àṣẹ Èdùmàrè gbogbo yín pátápátá ẹ̀ wá ní bọ́jú ọlọ́jọ́ lọ àṣẹ Èdùmàrè ìfẹ́ ìjẹ́ náà lẹ wá lọ ẹ̀ ní pàdé tí ó jẹ yín àṣẹ Èdùmàrè pẹ̀lú ògbọ́lọ́ yìí tẹ̀ wà nílùú òyìnbó tẹ̀ wà lamẹ́ríkà tẹ̀ wà ní London tẹ̀ wà níbikíbi ní outside tẹ́ ẹ wá ń tẹ́ fẹ́ fi sẹ́nu lọ bẹ́ẹ̀ ṣe gbẹ́gbẹ́ pé lẹ wá lọ bẹ́ẹ̀ ṣe gbọ́gbà pé lẹ wá lọ ẹ wá nípàdé tí ó jẹ yín pẹ̀lú ògùn ọlọ́ ẹ ràn ògùn yín lóore ògùn yín ò ní dògùn lóore ọmọ yín ò ní dọmọ lọ́mọ ìyẹn tẹ́ ẹ fi sílẹ̀ náà ẹ bá wọn nírọ̀rùn tẹ́ ẹ gbé sájò bí èyí pẹ̀lú ògùn Ọlọ́run gbogbo ibikíbi tó wù kẹwàá ayé yóò bẹ̀rẹ̀ sí ní dáa àṣẹ Olúwa rẹ̀ ọ̀rọ̀ yóò bẹ̀rẹ̀ sí ní dáa àṣẹ Olúwa rẹ̀ ẹ̀yin náà tẹ́ ẹ wà tẹ́ ẹ gbọ́mọ̀ lọ ni tẹ́ ẹ lè kó tẹ́ lọ sí sí ajé ẹ kéré oko délé ọ̀rọ̀ ìsàpà tó wà níbi kíbi lágbàáyé tẹ lọ sí sí ajé ọmọ adó àwáyé kọ pátápátá lẹ kéré oko láyé ìlú mẹsàdó àwọn tó jọ ọmọ adó àwáyé gbogbo pátápátá orúkọ ti rò yí ẹ mọ ọlọ ẹ mọ iye wa àṣẹ Èdùmàrè ẹ ní gbèsàdó àṣẹ Èdùmàrè tóbi kárí gbogbo ìlú kálukú náà gbogbo wa ní lásìsì àwọn táwọn jòkó tá a sọdún ìṣẹ̀ṣe lánàá pátápátá pẹ̀lú ògùn ọlọ́run. wọ́n bẹ̀rẹ̀ látòrí abíọ́dún olódò. ìṣẹ̀ṣẹ̀ náà ó mọ̀ gbè wá. àṣẹ Èdùmàrè. ìṣẹ̀ṣẹ̀ náà ó mọ̀ gbè wá. àṣẹ Èdùmàrè. ìṣẹ̀ṣẹ̀ wa ó gbè wá o. àṣẹ Èdùmàrè. àní lọ́sìṣẹ́ rúmọlẹ̀. àṣẹ Èdùmàrè. ìta rúmọlẹ̀ ó mọ̀ kọjú èdè sí wa. àṣẹ Èdùmàrè. ìta bá tún wọ̀ bára kú. àṣẹ Èdùmàrè. ìta bá ń dèrò mọ̀ bára dé. àṣẹ Èdùmàrè. tó gbọdọ̀ ayé òlúlù fún wa dé. àṣẹ Èdùmàrè. àárín náà àárín lò. àṣẹ Èdùmàrè. àárín jẹ àárín mu. àṣẹ Èdùmàrè. ẹ̀ nọ́mbà ni alájà kúdúrà tó Uh-huh. six two mm-hmm. six two mm-hmm. four seven mm-hmm. four nine uh-huh. zero eight zero uh-huh. sixty two sixty two forty seven forty nine ìlú Ìlọrin ni mo fi ṣe gbùgbé o ní Kwara state gbogbo ìwọ tó bá fẹ́ rí mi tàbí o fẹ́ wá Ìlọrin lèmi Kúdírát Omi Alájùwà o. kọ̀jẹ́bùsùn lọ́wọ́ jẹ́ ká máa pàdé lọ́jọ́ mẹ́jọ ká máa jẹ pàmò kan ẹran kan omi àtàkè.